um, my family. pick your video call so that Wale remote more. Oh my God. Because what was the essence of okay uh, farming garlic without really showing people that um, that are really that are really in tune, you know, with that um, farming lifestyle. You know I love you so much. I'm beginning to believe, right? Hey, pick your call now. Ah. Ah, ah. bóòní ṣàlàfíà lẹ́wà. mo ti ń pọkọ yín mo ti pa aago ẹ̀ títí kò gbé kọ́ mi ó dẹ̀ kára lé ni. ṣé kò sí àwọn ọmọ kan. lákọláya ẹ ṣe ra yín lọ́kàn o abáfẹ́mi ṣòǹgbà láyé mi àdìgún ṣe jẹ́jẹ́ o ní.